ilé olórogún bá ṣẹlẹ̀ á diṣu àtàyàn yàn á kóbára àlè kóbára òkò ilé olórogún gbàǹkan gbé sinimá tí kò lè dẹ́sùn sọ lọ́sọ̀ ìjà àmọ̀ pẹ̀rọ onídìí ní ilé olórogún tí ò ṣeé jẹ ilé olórogún àkójọpọ̀ àwọn ìràwọ̀ tó fà ń bẹ̀ olúmídé bákàrẹ̀ wùnmí àjọmọ́gàjì kórèdé ṣóyínká káàdìà ọ̀dọ́mọdékùnrin onífújì ní sanko rasidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé olórogún babsida music store tó wà ní ànàfàjà ni ó ta bó bá jáde box office booster ni ó jẹ́ ó ń bọ̀ lọ́nà láìpẹ́. kórẹ́lẹ́sìn floration tún ṣètò àti mìlútì tí o bí sinimá Babatunde bá jáde wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ torí pé àwọn kọ̀rọ̀ tí èèyàn kan lẹ̀ wà lásọ̀jù sinimá Babatunde iṣu àtàyàn ọ̀yàn ẹ̀gbọ́dọ̀ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ọkọ̀ ọmọkan ṣètò kí kó pa á kó tún máa bá agbórílẹ̀ alàyè ní kílára tó kúrò àbáfárígá bá fi bí ọ ìwọ tani tani tani. oyè mo rọ mi lé lórí. oyè ọ̀fẹ́ mình cứ lỡ người bạn lúc nào cũng là khi mà người ta mà tin người kí ló ṣe kí ni. ṣé mi ló lanu ṣàkàṣàkà ló dárúkọ mọ́ lórí. kò yé mi. olóṣèlú Babátúndé àwòrán rẹ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ àwọn òṣèré tó rí wọn halẹ̀ láwùjọ sinimá jákèjádò Nàìjíríà ló kópa ńbẹ̀ bíi Clarence Shukura Abiola bíi Bọ̀ọ̀ṣì Yẹmi Ṣọládé Péjú Jìnàdù Ewèlè Ìyá Rembo Ìyá Òrèrò Ìyá Kíkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá Babátúndé bó jáde á mèlú títì. ẹ̀yin ẹlẹ́ aráyé burú ẹ̀dá ń ṣèkà èyí tá a fi wé kókò ṣe tí ò gbúdọ̀ yá dànù Faith Balogun di oyún kiri bí ẹrú town council ayé kọ̀ wọn ọ̀dọ́ bí ayé àkàmàrà dùgbẹ̀dùgbẹ̀ já kò ṣeé so ìjọ̀gbọ́n pàdé ìjọ̀gbọ̀n àwò dúdú pàdé àwò funfun lédè pàmò gbìyànjú fẹ̀mí ẹ̀ di ìyá mẹ́rin jẹ̀yìn ogun ogun le ayé àkàmàrà ṣọlá ṣubọ̀ wà léwu olúkúwàdà ó jáwọ́ pátápátá sinimá ayé àkàmàrà ni kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbóṣùbà fún gbígbà bá Peter Fatomilọ́lá ògùnmàjẹ́ òdòdó délé òdúlé yẹmímà ìlọ́ba ọlọ́fà àná ìyá àwẹ̀rọ òrìṣàbùnmi àtàwọn òṣèré yòókù tó takọyọ sinimá tuntun ayé àkàmàrà ti ṣe bẹ́ẹ̀ ó ti ń tàwọn ìfìjì lọ́jà ọ̀la àbẹ̀fín tó kárí ayé ní nọ́mbà one twenty nine Namdi Azikiwe street Ìdúmọ̀tà ló ń tà àti lọ́dọ̀ Ìyábọ̀dé màmá júnior ní Ìdúmọ̀tà pẹ̀lú ayọ̀ ní mọ̀tà láti ti géètì ńbàdàn ayé àkàmàrà ayé tó dúró

kọjú sí wọn torí twenty three twenty four. That's good. Ah, yeah. Whoa. Ó ti ń wò wọ́n. Wọ́n á ń wo Gàdémọ́lá àti bàbá jẹ́ ká mú wọn. yín o. ọ̀gá tí mo sọ fún ẹ ni pé ṣé ọmọ yìí ò ti kí n tún mi tán ẹ tó máa sáré kiri áfíàn lóyún ẹni jókòó jẹ lé mọ. kájọ máa ru ilé mi mi ò ní can drop me, no, no. alára ah, ẹ ṣeun lọ́nà ọ̀gá yẹn bọ̀ ojú òye ni. torí ká ní kò ń ṣe ọjà tí mo lọ wọ́n tẹ̀ wọ́n ṣe níbi báyìí wọ́n mú kò lè ká àwọn ẹ̀yìn ló bá mú lè báyìí. àmọ́ mi ìṣọ̀rọ̀ ẹ̀mí àìdáàdì ìdí ọ̀la. tóbìnrin yẹn mọ́jú tẹ́kí ló kọ́yí. ẹ pẹ̀lẹ́ o madam ó náà ní ẹ pẹ̀lẹ́ mà kò mọ́ mi mo lè jẹ́ pé ọ̀pọ̀ tẹ̀ ọ́fà láti gbé mi lọ́jà ń bá sọ fún ọ pé ọjà àtàpà ìtọ́kọjú sí kọ́ mi lọ ọjà ojúwò ìlú ní london ní tí wọ́n bá ti fún wọn ní bọ́ọ̀ kí ni màá sọ fún ẹ àjọṣe wa ó máa bí ní. tó bá wọ inú ilé ẹ̀sìn mi ló ń kọ bọ̀ á gbádùn mi nínú lélẹ́ mi màá sọ burúkú ọ̀rọ̀ fún ní tí màá ṣe fún ayé àgbọ̀ màá mọ̀. lórí ikú ó ti nà ẹ́ rí kò nà ẹ́ rí á bẹ̀rẹ̀ lálẹ́ torí kí ló fẹ́ sọ fún ibo ló ti fẹ́ sọ fún gbogbo. Ah, ṣèbí ọ̀rẹ́ mi ló sọ fún mi màá ní yéwà ń délì. màá sọ fún pé mi ò rí lọ́sàn yìí o. ẹ eh, màá ní ó ṣàmùkú rí ẹ lọ́sàn-án yìí. ṣàlàyé bọ̀ fún mi lórí ilẹ̀ fámìlì tó wà ní odò àgẹ́ ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ sílẹ̀ mọ̀dà. kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí èmi kàn wò pé ilẹ̀ yẹn wà ń bẹ̀ látijọ́ yìí mo wá ní project kan mo kàn ní kan mo wà ní àpùlọ̀ níbẹ̀ kí wọ́n kọ́ bá mi develop ẹ̀ kí n fi ṣe project nìyẹn kò ń ṣe pé kọ́kọ́ ṣẹlẹ̀ sí. wọ́n ní iye kan lábẹ́ wọn wọn kò ju mẹ́ta bá lè mú pẹ̀lú tí ẹnikẹ́ni ò bá lè bá yẹn sọ òótọ́ èmi wà ní better position láti bá yẹn sọ ọ̀gá ẹ̀ ṣe dáadáa o no let's be realistic ẹ̀ ṣe dáadáa ṣẹ́rí kínní yìí kínní mi ó yàtọ̀ sí kínní kínní wa ni àwọn tó ń jẹ́ aṣáájú wa wọ́n ń bí tàgọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wọn kàn sàn kankan lé òtòdó bọ̀dà náà jókòó síbẹ̀ ẹ̀ sìn wọ̀n sọ ẹ̀ sìn àwọn ọ̀dẹ̀mọ́ wà tó wá lè pọ̀ dẹ̀. ó ti yẹ yín sìn ẹ ṣe dáadáa nítorí pé èmi rírì pé amen ẹni tí ìjọba fẹ́ ṣe lórí ilẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ kárí àwọn tó jẹ́ elders for elders for along with it kò sí pé kẹ́kọ̀ọ́ tó dájú lẹ́yìn bẹ́ẹ̀ ṣe lọ bẹ̀tẹ̀ bu tí yẹn amen kẹ́lómi náà lọ síbẹ̀ àbí wọn àwọn ọba yẹn kọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ń ṣe kí làwọn fẹ́ dé bá then ẹ̀tọ́ táwọn ní tẹ̀yìn ní sí lèmi ní sí làwọn ní sí ni àwọn tó kù náà tún ní sí. ìjọba ọkọ tó sọ lẹ́nu dá. wọ́n sọ fún mi pé mi ò lẹ́tọ̀ lórí ilẹ̀ fámìlì. ẹ máa gbọ́ sọ àbọ̀dá ní ìsọfẹ́ ẹ̀ ní ẹ̀tọ́ ni lórí ṣùgbọ́n ẹ̀ ní ẹ̀tọ́ láti dá nǹkan ṣe lórí ẹ̀ lẹ́yìn àwọn bàbá wọn nìkan tó ń sọ. àgbàṣe òwe ló ń sọ yìí. yes mo àgbà ṣe pé nǹkan tó ṣe. àwọn àgbàlagbà wá bẹ̀ wọn ò rí sọ ìwọ ṣe wọn èmi mú èmi ń sọ bọ́rọ̀ ṣe rí nù tèmi ni mò ń bá yín sọ kò kí n ṣe pé nìkan fi ṣe rán mi. yomi nǹkan tó ń sọ yẹn ju ẹnu ẹ lọ. mi ò sọ̀rọ̀ sí yín mo kàn án advice yín ni mi ò sọ̀rọ̀ sí yín. ó ju ẹnu ẹ lọ jẹ́ orí aláṣọ yìí jẹ́ sẹ́jà. má bà sọ òru ẹ̀ mọ́ láyé ẹ má jẹ́ kí n gbọ́dọ̀ ẹ̀ mọ́ tọ́pì. ojú ẹni mi lọ o. tágbàdàn ebi tá sọ̀rọ̀ mi. tó bẹ̀rẹ̀ léwe ni. ẹ pẹ́kí tó bẹ̀rẹ̀. mo pẹ́kí tó bẹ̀rẹ̀ ni. ẹ pẹ́kí tó bẹ̀rẹ̀ sùkúl. yẹ mo lè lówó jù ẹ lọ. for sure ni ẹni jù mí lọ ẹni jù mí lọ sẹ́rí ilé àìsàn wà yìí aṣáájú ẹni lówó ká lówó jù mí lọ aṣáájú ẹni kọ́lé kò ní ká kọ́lé jù lọ bí òṣáájú ẹni bímọ kò ní ká bímọ jù mí lọ ní ọba àgbà tí gbàjọ wà láì dáa tó ti máa lọ lọ́yìn lọ́tà bàtí kú. o fẹ́ parí nìyẹn. ló wà á ẹjọ́ náà tí n bá parí ṣé mo fẹ́ jogún oyin ni àbíyàwó ni mo fẹ́ dà bí bẹ́ẹ̀ gba àwọn ọmọ yìí kà ń gán tàkà sí i. mo sọ́kọ́ tó máa ṣẹlẹ̀ sí mi o. tàkà sí ẹ. èmi kọ́ mi àti mo. mo ti ọ̀gá tó máa ṣe mọ́ kọ́lẹ́ tó mọ́ kọ́lẹ́ tó máa kọ́lẹ́ tó máa ṣe máa. ẹ fi mi lẹ. ẹ máa fi mi sọ́nù ẹ̀rọ ẹ̀ ló lẹ àtọ́ mi tẹ. ẹ ojú ògbó ní kan bó máa ń wò kiri ìfọ ìfọ ìfọ ìfọ ìfọ ìfọ ìfọ kí ni dé. ǹgbọ́ arábìnrin ọkọ rẹ̀ wò dá. ọmọ òtí ẹ̀ rí èmi lèmi rí èmi lèmi mọ ká ti máa ń pàdé ara wa nìyẹn Right.

torí kò pẹ́ tí mo fi tó jẹun àti mo yóò lùdà. ó ń ṣe mí bákan bákan rẹ̀ bóyá torí mo lè rọ́ọ̀ṣì. bíi báwo. kankan tọ̀ mí inú não bẹ́ẹ̀ ni mo mí. bẹ́ẹ̀ ni mo mí. báwo ló ń bọ̀. ìjọ yẹn náà lè aṣọ ńlá lọ. ee ẹ̀dùn náà ẹ máa wá sí. kọ̀ọ̀kan. ẹ̀dẹ́ mọ́lá báwo ló ṣe ń ṣe yín o. E, e, e Yeah! dẹ̀ máa wọ̀ mí báwo ló ṣe ń sọ mọ́ ẹ ló dé ẹ má dáyà dà mí nà báwo lẹ́yìn ṣe bá yìí. iye ìbànújẹ́ ọkàn ayọ̀ ìtura máa ń ṣe. torí làyà olùgbàlà rẹ̀.

bá a sunkún láti ní ìdógún ọdún kò dáa mọ́ kò pé kẹ́ni tó kó padà sáyé kí la fẹ́ máa dára wa lánàá sí báyẹn tọ́jú àwọn ọmọdé ilẹ̀ ìjà mọ́ ọ̀sọ́mọdé bàbá máa ń ṣe ẹni wọ́n ṣe wọ gbogbo wa. ọ̀rọ̀ ńlá lè dá yìí ọ̀rọ̀ ńlá lè dá. bàbá ó tó ó tó àwọn oníkẹ́kọ̀ọ́ tó ẹ sùúrù fọmọbìnrin kẹ mọ́mí àníkẹ́yìn náà dákẹ́ ìgbà yẹn lẹ́gbàlá dálẹ̀ mo rò pé wá pàrọwà fún mi kẹ àbẹ wá bàánú jẹ. ọ tani tó lóye ìwọ tani parí ẹyin. àtẹ̀yìnwó rèé o. bá sunkún ọmọ pé téèyàn bá fẹ́ sunkún tó àìjẹ́ ó sún yóò mọ sunkún lẹ́yìn ẹ̀kún ni èmi gan tí mò ń kọ́ ni tèmi yé mi kàkàkà wo sunkún àwọn asùnyẹ̀rẹ́ mo fi ń sè ìyẹ̀rẹ́ mò ń sùn ẹjọ́ sunkún àtàbí mò ń ké o mò ń sọ tèmi o bẹ́ẹ̀ fẹ́ kú ìṣẹ̀lá léṣe ẹ̀yin lẹ́mọ̀. yóò ṣe dáadáa. inú ikú ń dùn orí pápá ni. ẹ ẹ kú kálẹ̀. musa awusa la máa ta lé pín ikú yọmọ ikú yìí ejò lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú àbí kí lẹ rí sí. bẹ́ẹ̀ ṣe rí gan-an lèmi náà rí sí àmọ́ ẹni pa gúnugún ni kò ní ká gún ẹni pa àkàlàmàgbò kò ní kọjú ẹni ah, ah. awù ah, kí ni wọ́n gbé kílẹ̀ ń dù báyìí o sì jẹ́ ó ṣépè tí ó ṣe kẹ́yìn jẹ́ awù eh, àgbà baálẹ̀ awù ẹ̀yin ní sùúrù rárá ni síbẹ̀ yẹn bá ṣe lọ lẹ́yẹ kéèyàn mọ̀ sọ̀kú ẹ̀ ni awù olórin sì kọrin ó ní àgbà náà ni kàgbà fọ́ ọlọ́run àgbà náà ni kàgbà fọ́ ọlọ́run lórí gbogbo ohun tó bá ti dé báyìí dá o kàgbà fà náà bí àgbà náà ni kàgbà fọ́ ọlọ́run. gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ inú ilé yìí ilé bàbá tèmi o a máa ró òkú ọmọ yìí. ẹ ẹ ṣeun bàbá olóye ẹ ẹ fura ni tó bá yẹ pé ẹ bá fura ni yọmí dà ní ìdòkò wa yìí ah. kíní rọgbọdọ rọgbọdọ ojú jẹ kíjì o mọ ọ̀rọ̀ ọmọ oníkọyà lé yọmí kọ lọ pé kọ pàdé wa nílé bàbá olóye. ṣé lóòótọ́ ni. èmi ni ó ń bá àjẹkẹ́ lànà ọmọkúlẹ̀ mi ká ní ọ̀fà ẹ̀mọ́ fàjì àná lọ́pọ̀ ọmọ jẹ. Ah! kí ni ó ṣe. ní sòrò ó yẹ kí wọ̀gán ó ti fura kí gbogbo ẹni tí ń wọ sọlẹ́ni wọn lérò pọ̀ gbádùn bó ti wà ẹ ń balẹ̀ tẹ́ ẹ mọ̀ pé látijọ́ tí n ti dé láti gánà tán lẹ́yìn náà fi tẹ balẹ̀ mo rí pé wọ́n wá nulẹ̀ wọ́n wọ ẹni tó tún kù tó lọ́pọlọ ni wọ́n fi yàn yín àìsí ń lè mi ló jẹ́ ká mú yín pé tí n bá wà lé wọn lè fi mí lẹ̀kan fẹ́ lòmíì sí mi àbáwá dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá yìí tẹ̀ tún lọ́pọlọ bí díẹ̀ tí tèmi ti ní ni wọ́n fi jẹ baálẹ̀ àgbà bẹ́ẹ̀ ó wáyé kẹ́ ẹ máa lo ẹ́dọ̀ dé tọrọ báyìí bá ṣẹlẹ̀ yín kẹ́ máa rorí kẹ́ ẹ tó sọ ọ̀rọ̀ àròkù a ò ní ròkù ẹ jẹ́ kẹ́ni tó kú ó sinmi láàyè rẹ̀ ẹ má fún dààmú ṣe mọ́ awù ẹ tún fẹ́ mọ́ dààmú òkú. ẹ̀yin ní sùúrù bí èrò ọkùnrin tẹ̀lé ṣe rí kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi jù wípé máa ròkù yẹn gbà wá máa ròkù yẹn irú la rò àlérò ẹgbẹ́ tẹ̀mí dáadáa àlérò wípé wọ́n ní òkú ẹgbẹ́ kan tó ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní òkú tó bá tẹ bá rò wọ́n ní kò máa mú àlá ẹ kan ò dúró bí ìjọba bá ń jà kì í máa là. ìyá débọ̀lá.

ọ̀rọ̀ tí wọ́n á bẹ́ẹ̀ sọ yìí ìbéèrè tí mo fẹ́ béèrè sí ọkàn balẹ̀ dá mi lóhùn mi ò tẹ̀lé fẹ́ kó fi kankan pamọ́ fún mi torí pé ọ̀rọ̀ yẹ kí mọ̀lẹ́ ti jókòó ká pè ẹ́ sáà ní ká máa bí ẹ léèrè mi lèmi wàá dọ́gbọ́n béèrè lọ́rẹ̀ lórí ikú ọkọ rẹ̀ torí pé wọ́n ní ọmọ yìí jẹun lọ́wọ́ lọ́lọ́jọ́ dé ìwọ ló sì ṣe oúnjẹ yìí ó lè ọ̀dẹ̀ ní ìjàgbá kó má ṣe lójú bẹ́ẹ̀ ní tó àti sọ kò yé mi ṣé gbàtẹ́ ń sọ pé èmi ni mo tó jẹ fún ó jẹun kí lẹ wá ń kí lẹ ń tó àti sọ rẹ. àgbà àbí mo lè mo lè wo sùn kí n kọ́kọ́ mi. ìyá adémọlá ṣé bí ìbéèrè ni mo béèrè lọ́rọ̀ kì í ṣe pé mo sọ wọ́n pé ìwọ ló pa. àdájì ó dùn mí nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi ọkọ mi ni nà án ọkọ tí mo bímọ méjì fún wọn nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ mi kí ni wọ́n fẹ́ rò débi ikú àdájì ó ṣẹ̀yìn ni o èrò rẹ̀ mà kúrò fún bẹ́ẹ̀ tó yẹ kó yé ẹ̀. àgbẹ̀ yín ṣe ń bi mí rùn kọ́ bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ kẹ́ máa bi mí ní lásìkò yìí nì. kì í ṣe sọ́mọ. ìdájì ó dùn mí ẹ kò yẹ kẹ́ bí mi mi ò mọ kọ́kọ́ pẹ̀. ìyá Adémọ́lá ìyá àṣírí ni mo wá bẹ́ẹ̀ sọ yìí o kí ló mọ̀ nípa ẹ̀ kí ló rí sí ni mo bí ẹ́ Mami, Dad. máa lè dà ọ́ nǹkan tẹ́mi bá síbi báyìí ni pé mo fẹ́ ká lọ kún fún bàbá yẹn àjẹkílànà ọmọkúlé mi táwọn ọmọ pàjá àná lọkọ mẹ́rin jẹ kí ló dé tó ṣe jẹ́ pé ìgbà tá a lo nǹkan tó ní pé ká lò fún ọkọ ẹ̀ lọkọ ẹ̀ ló á máa lọ kú bẹ́ẹ̀ yẹn àbí wọn náà rò ó ni. ìyáṣọ láti yẹn sílẹ̀ kò dé ti gọ́ọ̀mù lọ́wọ́ náà ọmọ ti sọ bẹ́ẹ̀ ni ọkọ ti kú ti kú náà. ìwọ́kọ̀ ló pa ṣé òun ló pa ni ìwọ́kọ̀ ló pa náà. yín wọlé èmi kọ́ ni mo pa ìwọ kọ́ ló pa àmọ́ oògùn tí mo fi tó ń jẹ oúnjẹ ló ń jẹ lọ́rùn ti fún o fẹ́ rò òkú ọ̀pọ̀ ò ní rú ara ẹ̀ kò mọ̀ pé tó bá rò òkú ọ̀pọ̀ ẹ̀ tí wò bá rú ara ẹ̀ èmi mọ̀ pé ọkọ ló pa o mo dẹ̀ mọ̀ pé ò lè pa ọkọ ẹ̀ ṣùgbọ́n tó bá rú tó bá jẹ́ pé bó irú kíní ta lọ ṣe yẹn ló pa lóòótọ́ nǹkan ìwọ ló máa máa lẹ́sẹ̀. ìwọ ló ní sùn lónìí wò a máa padà lọ ìlú bàbá òde rẹ. kí ló dé sọ̀rọ̀ mi tọkọ mi ṣe òkú mi nílé jáde oṣù mi jáde. ibi tó kọ mi ṣe òkú báwo ni mo máa jáde. àpẹẹrẹ ọ̀pọ̀ ìyàwó ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ilé ẹ káàkiri àárín wọ́ọ̀lù mẹ́rin inú ilé ẹ kórè ẹ tó pé òòlù jáde bí báwo wàá rú ara ẹ ni so that káti ẹ̀ wá ní pé àti pàṣẹ ló gbà kú lóòótọ́ kò ní jáwọ́ ló máa lé ibi tí mistake ti wá gbọ̀ngàn ló máa lọ. ọ̀tọ̀ ni tí mo fẹ́ lọ sí mẹ́tẹ̀lẹ́ o mo fẹ́ lọ ké fún bí ẹ̀gbẹ́ ni but tàbá ní kàwó lọ kàwó bọ̀ nù omi tí mi ṣe tàlájì mi ògùn fẹ́ ni ó mú bí idán omi bá mi ṣe tàlájì mi nà mo dẹ̀ ṣe ìwọ náà ṣáà rí bá mi ìrìn àtọkọ mi tèmi. 明白有？ ṣàrí yẹn kọ́ ló ń dùn mí ṣó yẹ yín tó ń dùn mí kọ́ yẹn gbogbo ara àwọn lẹ́bi wọn sìn òun náà fojú sí lára torí oúnjẹ oúnjẹ tó fi kí nìyẹn ti kọ̀kọ́ ìyẹn ìyẹn ń jẹ báwo ló fi torí pé wọ́n fẹ́ rú òkú wọn ṣe dá bí wọn ṣe dá òkú ẹ̀ dúró dọ̀là kí lẹ lè ṣe fún báyìí. àwa méjèèjì la ta ọmọ mi ẹ má tún jẹ́ kémi náà balùwẹ̀ ìyàwó. ọmọ tèmi. èmi ò ní kẹ́bi sórí ọmọ yín ṣẹ́hùn ló yẹ kó kú. yíwà ní ọ̀ọ̀kan lọ́rọ̀ orí lẹ́yìn. àwọn oníkẹ́ bá mi ṣòwò fẹ́ fún yàn ó jẹ́ pé ajá bíi dán ni yín ẹ ti ṣe tèmi fún mi ó ti jẹ́ ẹni tí mo kọ́ kẹ́wẹ́ rí. jẹ́ kí àtẹ́lẹ́ ọmọ ènìyàn ro kó tó gbàmọ̀ràn ibi láyé ojú ènìyàn wà mọ́ ènìyàn. lẹ́yìn nígbà tó lè pèlè ní gbé ní gbèsè pàtàkì àdìjẹjẹ àwọn ènìyàn lára àdéhùn àkálùkù apọ̀ ìyẹn ní òṣòwò gà ẹ̀yìn nìyá mi òṣòwò gà orí pàṣẹ pélé ń tí ń bá níjà láì fọwọ́ kan ní àpò ajá ní abẹ́rí gbóngbò ẹbọ jíjẹ ti pa gùn òkú jíjẹ ti pa kàràmọ̀gbò ẹ̀yìn ẹbọ mi rèé o ẹ̀jẹ̀ òfin ẹ̀jẹ̀ ọ̀dà kẹbọ ó dòdì ọ̀run kígi wọn máa rọ́ọ̀lùgi kọ́pẹ́ wọn máa rọ́ọ̀lọ̀pẹ̀ kálukọ wọn máa ráǹdì ẹ̀yẹn tí wọn fẹ́ ró yìí o ẹ̀bọ ní pẹlẹ́bọ àṣàṣì ní ìpàdé àṣàṣì pókìtì ọ̀gán bá jì mọ́ ní ara rẹ̀ ó jì dé. àwọdélé o àwọdélé o ìkálìká ìjà òkùnkùn biribiri ní ìṣàwọ̀ òru. àwọdélé o òdúgbò mi tá a dè mọ́lẹ̀ ìwọ tún lọ tu ẹni bá ṣe ohun tẹ́ni kò ṣe rí. a ọ̀rọ̀ èèwọ̀ bó bá ṣe bí èmi wọn ní ẹ̀yìn ẹ̀fẹ̀ ni wọ́n máa bò dẹ̀ ẹ̀fọ́ jíjẹ kì í pa fún òkú jíjẹ wọn kì hà gàlàmọ̀ ẹ jẹ́ ìṣe tèmi rẹ̀ fọ́kì ìlẹ́fọ̀ láwọ̀. o ẹni bá dalẹ̀ á lọ àwọdélé o dalẹ̀ àwọ. àwọdélé o òun tún lọ ń gbàgbà ẹ̀kú nítorí ẹni tó fẹ́ ró irú ọ̀dọ̀ pa o má ṣe wọn ò ṣe ilé ayé ní gbé má ṣe wọn ṣe adarapọ̀ máwọn èrò ọ̀run ara ìdí ayé ni wọ́n máa jẹ́ wọn gbọ́dọ̀ gbọ́ jẹ́jẹ́ ọ̀run. àwọn dẹ́lẹ̀ ikú rẹ̀ rèé. obìnrin. Mm, mm. wọ́n mi ibo ló dà sí. mo fẹ́ lọ sọ. pítù. mọ́mi ẹ mú wa lọ́nà àwọn nìkan yà màmá wa ni. ọ mọ́mi ò lè mú ìfẹ́ mo kàn fẹ́ lọ gbàdẹ́rẹ́ ní adé ń sìn. ọ̀dà má pẹ́. ṣe ọkọ mi. Hmm. Awódélé ni mo ń bèrè. Awódélé. Eh, bàbá Awódélé wò. Eh, eh, bàbá bàbá kan bàbá yín. Hmm, ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ń kú ẹ̀kan wá? Ah. Bàbá ti kú láàárọ̀ yìí. Bàbá ti kú mọ́jú hmm. àárọ̀ yìí. Bàbá ti kú mọ́jú àárọ̀ yìí. Wọ́n ti ṣaláìsí. Wọ́n a fẹ́ lọ palẹ̀ ọmọ mi. Yéé! Yéé! sọ̀rọ̀ kú bàbá ìṣirò ọ̀run lẹ́nu jọ́ mẹ́ta yìí. mo fẹ́ràn kí ni ìwà fẹ́ràn mi méjèèjì kí ni wọ́n ń gbé ayé fún mo fẹ́ràn yín. tó bá jẹ́ fẹ́ràn wa mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. mo fẹ́ràn o tí mi ìbá fẹ́ràn yín méjèèjì kí ni wọ́n ń ayé fún fẹ́ràn mo rí grandpa tí wọ́n sọ fún yín pé ẹ̀yin lẹ pa dádì ṣé tòótọ́ ni. Démọ́lá tòótọ́ ni tòótọ́ dẹ̀ tó kọ́ ṣórí mo nífẹ̀ẹ́ dáadé yín gan-an ibùjókòó mo dẹ̀ ń wá àti pé nítorí tiyín dáadé yín ò fẹ́ nífẹ̀ẹ́ mi mọ́ wá sọ fún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kan ló wá mú mi lọ sí babalọ́mìkà mi ò dẹ̀ mọ̀ pé mistakenly pé májèlé náà gbélé mi lọ́wọ́ èmi wá fi sóúnjẹ dáàdì yín bí dáàdì yín ṣe kú nìyẹn. mọ́mí ṣe bíbá ẹ̀ mistake ni kí ló dé tẹ̀ fi ń bẹ̀rù. mistake ni kò mí kí n padà dùn ọmọ tó ń bà mí lẹ́nu ni pé àwọn ibi bàbá ẹ̀ láwọn fẹ́ ró bàbá ẹ̀. mọ́mí kí ló ń pè é ríro. ríro ni pé tó kù bá kú táwọn ẹbí ẹ̀ ò bá gbà pé ó tọ́ lọ́wọ́ Ọlọ́run wa wọ́n wá lọ pé níta òkú wọ́n wá fi nǹkan lé lọ́wọ́ wọ́n lè fọkàn lé lọ́wọ́ wọ́n lè fàdá lé lọ́wọ́ wọ́n lè fìbọn lé lọ́wọ́ wọ́n lè fi kó tó bá ń jẹ́ olóró lé lọ́wọ́ àwa lọ bá ẹni náà nǹkan yẹn ló máa fi pa ẹni náà ṣíwájú kí. ó wá jẹ́ pé dáàdì máa pa yín yóò kọ jésù dáàdì ò lè pa yín o. mi ò mi ò. Dora cu ghimbințele meu, mamă! Meu! Nu te-a bărbrat. Ce-o mọ́mí wa máa kú kò dẹ̀ sẹ́ni tó máa tọ́jú wa. kí má jẹ́ kán rókù dáadé yín tí wọ́n bá rókù dáadé yín mọ́mí yín máa kú ah, ṣé mọ́mí yín ló pa dáadé yín ni. ẹ ẹ mọ́mí lọ sọ fún mi pé àwọn fẹ́ ṣe oògùn fẹ́ fún dáadé ẹni tó dẹ̀ fún wọn lóògùn májèlé lógbó lé wọn lọ́wọ́. májèlé kí ni. májèlé. ṣàgbàgbé ooo májèlé. kí n má jẹ́ kí wọ́n ró òkú dáàdì wọ́n bá ró dáàdì wọ́n mi wọ́n á kú kò ní sẹ́ni máa tọ́jú wọn. ẹ ọ dá ọmọ tí máa rí. àwọn obìnrin àwọn tó yẹ kó máa kúnlẹ̀ fún àdúrà tí ò sọnù ni wọ́n ń wá kiri ọlọ́run òkú ni wọ́n ń sìn. ọmọ ènìyàn ro kó tó gbàmọ̀ràn gidi láyé ojú ènìyàn wà mọ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí oṣó orí ẹni. o o ṣeun mo ti rí ìtọ́ ní kọfí ránṣẹ́ sí mi àwọn kan máa wá gbèrú burú sí ọmọ lọmọ gbìyàn débi yóò mú tútù olómi ọsàn. ayọ̀bẹ kò tí ń sọ̀rọ̀ rẹ. ayọ̀mọ̀ yìí <laughs> ṣé wọn jíṣẹ́ fún ọ pé mo wá ní ìjẹta. ẹ wọn jíṣẹ́ fún mi ẹwọrẹ ah, ẹmi ò sí lè. Ah, ìdídì ń fi wá rí ọ̀gá lọ sórí ibi tí wọ́n ń fojú sí tó fi ọwọ́ bí ẹpẹrẹ mú nǹkan àwọn èèyàn ti ń de okùn tó lágbára. kí ló ní mo ṣe báwọn. ẹ̀gbọ́n rẹ tó kú sọ ma pé ọ̀rọ̀ rẹ̀ ni à ń fà lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn alákọ̀ọ́rí ti ń fẹnu wọn gbàgbàkúgbà sọ́nà ọ̀dọ̀ tiẹ̀ mítìnì tá a ṣe ní ìjẹta hmm, ọba kan wá ọkùn gègé ah, ó ti yí nǹkan mi mọ́ lẹ́sẹ̀ ó ní tí o bá sí pé ó ní ọwọ́ kan nù ni pé ajẹ́fọ́ ọmọ pa ikú yẹn ni. wọ́n wínú ni ìbálẹ̀ wa ń sọ pé fún ìdí kan àbí ìdí kejì aláti ró òkú nù. mi ni a ah, lẹ́ni tẹ́ ẹ̀ tí ì rí tẹ́ ẹ̀ sì bó ṣe jẹ́ bó ṣe lọ lẹ́sùn ọ̀dà àbábà tẹ̀ rókù òun láti débè ọ̀túnla la tún dá ọjọ́ mi sí torí afẹ́rẹ́ ìrókù ọ̀túnla ọmọ àrókù. a ayọ̀ rẹ̀ ẹjẹ́ kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ ọ̀n láti débẹ̀ ni ọgbọ́dọ̀ wà lórí ìjókòó báyìí tí gbogbo rẹ̀ ṣubú rẹ̀ ẹ̀jẹ̀ náà àrókù oúnjẹ lọ sókè wà lórí ìjókòó rẹ̀. gbogbo wọn láti pè wọn máa dá ọkọ wa sí lẹ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ni mo sì mọ̀ pé olúburúkú ò ní torí rẹ̀ tẹ̀ ọlọ́wọ́n jẹ́ àríbi ẹ bá wọlé. mo fẹ́ lọ Òṣogbo lọ́tún la yẹn àbí lọ́la ó dẹ̀ máa dẹ̀ fẹ́ gbà mí sọ́sẹ̀ kan kí n tó dé ṣùgbọ́n olórí ìkọ́jà tí mo fẹ́ ṣe mi ò ní lọ màá mẹ́sọ̀ pé mo present níbẹ̀ tí má ti máa padà lọ ajá after the meeting. torí baálẹ̀ ọ̀rọ̀ pọ̀kàn baálẹ̀ kò fi bẹ́ẹ̀ ṣe kíní ó bá ti sọ pé ó gbàgbé kan ń gbàgbé ló sáà fọkàn sí pé ọ̀nà jọ̀ọ́ o ọlọ́run ẹni tí jẹ́ jù bó o tẹ̀lé irú rẹ̀ wá ti kú lójú wa ìwọ tó ń tọ́jú mi ó ní ìyàgolo gbélé wájú mi pé kó máa fi ṣe lálẹ́ ká ẹgbẹ́ òfòwò rẹ̀ kìí ṣe ẹgbẹ́ ọmọ lérò pé torí ọ̀wọ́ owó àwọn èèyàn ọmọ lérò o ṣe gan wo o ṣe ń tọwọ́ bàbò lọ́mọ rí mú o ṣe jẹ́ parí kí n kí n tó mọ̀ lọ́dọ̀ ìpéjọ àpéjọ àlépéjọ tó fọ̀ mọ́ ọlọ́run àwọ ọmọ kálukú kókó ọ̀rọ̀ mi ni wípé mo láàlá kan lóru mọ́jú èmi mo rí adéyẹmí adéyẹmí bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tó sọ ni wípé hmm, ikú àtọ̀dọ̀ ọlọ́run wá lòun kú o ó wá bí yé mi kọ́ ló pé kí n mú lókùnkúndùn pé a gbọ́dọ̀ ró òkú o. ayé ẹ tó sọ̀rọ̀ wọn ni dáa. bálí màá ló sọ̀rọ̀. lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ kọ́ ọ̀rẹ́ tó de ẹ ti máa sọ̀rọ̀ òsì báwo tẹ́ ilé sọ̀rọ̀ ẹ jẹ́ àárọ̀ òkú yìí á sì ro ni. ṣé ẹ̀rọ pọ́pọ́ tètè sọ tẹ́lẹ̀ yẹn mo ní ẹ má jẹ àárọ̀ òkú ọlọ́run dẹ̀ tún wá tún ṣe adéyẹmí tún ní kọ́ má ròhùn ẹ má ròkù o a má bá ara kù fà o. ọlọ́run jẹ́ ká ara é fà ẹ ṣe rẹ́rìn ẹ pẹ́ fún wa. àṣẹ. ọjọ́ yà dalẹ̀. àṣẹ. ẹ sì wá jìnnà kẹ́ tó àṣẹ lóòlù iná tọrọ wá fìlẹ lọ òní gbà lọ nílé wẹ lọ. ẹ wo gẹ́gẹ́ bí àgbà ilé àgbà ìlú aláṣẹ nílé mo fẹ́ sọ òótọ́ ni ṣùgbọ́n èmi gan wá ń yín ní ẹ̀bẹ̀ kan tí mo fi alájọbí fi ń bẹ̀ yín ẹ̀rì ẹ jẹ́ kán rò òkú yìí. ṣé tòkú ọ̀run ni kí n gbọ́ ni àbí tẹ̀yìn àlàyé. ẹ ó ní ṣé wọn pé àwọn òpó olùkọ́ ti ń ti ẹnu bọ́lẹ̀ sọ nǹkan mi tẹ̀ kan sọ lórí pé mo rí òtítọ́ ọ̀rọ̀ mo sọ pé nǹkan tí olóògbé ẹ̀gbọ́n mi tó ṣe ò dáa ṣé mo wá lè máa ja ìjà gbogbo ẹbí kémi nìkan máa dájà áyán ló kéré jù nílé ayé ìjọ́ ti bí mi nílé ayé mi yìí èmi ò parí ẹ wá ro èrò kò sẹ́ni ẹni bá ro bí sí bí máa bà ní. ẹ òun dẹ̀ ní adéyẹmí tuntun padà wá tó lóun ò fẹ́ yìí ẹ̀wọ̀ ẹ má jà àrókù yìí ọ̀la mi má jà àrókù yìí. ẹ ṣáà ti táwọn ohun èyí mọ̀ wájà ilé ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkun ẹ̀yìn ẹ fi wá sílẹ̀. ẹ jẹ́ ká ró òkú yẹn. wò ó jẹ́ ìsọ fún ọ tó bá ń pẹ́ rù àkúfà ní bọ̀ lẹ́rù èmi fi ọlọ́kọ̀ balẹ̀ fọkàn rẹ balẹ̀ kó tó kàn ọ lọ dì àwa rògbò mọ́ báyìí. àní romọ́ bọ̀dà. àròmọ́. lẹ́nu yín sà. àwa la wí fáàrò ṣùgbọ́n aláàròmọ́ àròmọ́ náà. òye gbẹ́ ilé sọ́ọ̀tù ká má ro òfin mọ́. àmọ́ sọ́ọ̀rì ẹ̀ foríjì mi o wà láì ọmọ àlè mi. orí rẹ̀ pé. eré mi yọ sọ̀tà. bàbá olóyè. wọ́n sọ nù. olú ni mo ṣe ọmọ àlè mi. mo ní ọmọ àlè mi. ọmọ àlè mi. ẹ bàbá ọmọ àlè mi. ẹ bàbá ọmọ àlè mi. kò borí ìdúró inú yìí ti wà ọ̀hún sáìdì kọ́ bẹ́ẹ̀ tún kọ́ bẹ́ẹ̀ tún ṣe kó o wà máa sákàkiri tó bá dé láti sùn ní ọ̀sán yìí tó bá tún yẹn ṣe nǹkan tó máa ṣe fún ojú ẹ̀ àárẹ̀ kí ló máa jẹ́ kó máa rò polú ẹ̀ kí á lè. Good morning, children. Good morning, how are you? Sheriff Sherifdeen Olúṣọlá, Lamia, how are you? Um, ṣé ẹ ti rẹ́dì? Ah, a ti ṣetán, ẹnu kọ́kọ̀ jẹ́ ológun. <laughs> Ẹ̀dẹ̀sọ̀ náà ti rẹ́dì, àwọn ọmọ tí ìjẹun náà ti rẹ́dì. Kí ni ní slice iṣu kọ̀ọ̀kan tán fẹ́ jẹ ìgbà ìṣẹ́jú mélòó máa ti jẹ? Anyway, máa wà níbi káà ní sálẹ̀ màá fi yẹn máa chẹ́ẹ̀kì ẹ́ńjìn ọ̀rẹ́ omi. ṣe tábà jẹun sọ fún wa báyìí. Mm, ẹ má pẹ́ wá bá mi sàlẹ̀ ah, ṣẹ̀dọ̀. kíákíá ṣé ẹ gbà pé mo ní mo fẹ́ lọ sọ́dọ̀ bùsùn láti bá táwọn ọmọ bá lọ sùkúù tán. yàrá ìmọ̀ ìsìn bùsọ́lá ọ̀rẹ́ náà ṣé ó dẹ̀ ti gẹ́rù fa ṣọ́ọ̀kì tó ní nípa ipò ọkọ ẹ̀. Ah ẹ̀hàn kí ọlọ́run má jẹ́ àríwá burú ni ẹ̀yọ́ kí n lè tètè gẹ́tò bàbá ẹ̀yìn. gbogbo ẹ̀gbogbo ẹ̀ náà kàn jẹ́ pé àwa ẹ̀dá àti ń tètè gba kádàrá àti ìtọ́lọ̀ nǹkan nítorí ọ̀rọ̀ ọdún àlùkùránì ni ó sọ pé kó lè ṣe ìlú àná. ìlànà ògbà tó. ó ní owó atán ayé atán gbogbo ẹ̀dá ayé pátá gbogbo ayé ló máa parẹ́ ó ní òun ọlọ́run ọba nìkan ló máa ṣẹ́kù tá a bá ti wá mọ eléyìí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ àmúwá ọlọ́run. nta fífa ọ̀rọ̀ àfún náà nìyẹn pé iná lè láàyè wá iná ilé ìrọ̀jẹ́ wàrà wàrà yá nà wọ́jà náà jù náà yìí pé gbogbo nǹkan tó iyẹ̀pẹ̀ ni wá iyẹ̀pẹ̀ la máa dà kò sẹ́ni tó mọ̀ gbájú tó wá ṣẹlẹ̀ sí mo tẹ̀ ti ń jẹun sí. anyway ẹ máa pẹ kẹ jẹ kí àwọn ọmọ bá mi nísàlẹ̀ kíákíá mo tẹ fẹ́ sọ nǹkan kan fún ẹ ní àná tí mo lọ fún àwọn ọmọdé yìí sọ nígbà tí mo dé sọ tí mo ní kí ni orúkọ àwọn ọmọ mi mo ní kan Sherif mo Islamia ọba wa títí wọn ní kò sórúkọ tó ń jẹ bẹ́ẹ̀ nọtọ ìgbà tí mo dárúkọ àbí sọ fún wọn pé ìkan Olúṣọlá o ìkan Bímbọ. èmi kọ́ bóyá àwọn tíjà kan ni. ẹ̀yin lẹmọ gbóhùn ẹ̀yin máa pè wọn Ṣọlá ẹ máa pè wọn Bímbọ ìbàdí máa pè nǹkan mi ní Sherif àti Islamia. màá dẹ̀ sọ fún ìjà màá ní kán bàbá mi kọ́ sí gbogbo ìwé wọn náà sẹ̀rífín eléyìí o ìsìlámì aláìbẹ̀rẹ̀ ẹ bá mi sàlẹ̀. yóò mọ fàbí eré ni àṣàbí àṣàbí èwo lẹ ṣe ká ẹ wọlé lọ pé ni. ó yá yá ọmọ. wọlé wọlé. wọlé tí ara rẹ̀ ọ̀fẹ́ yábò òtútù agbọ̀n yìí ìyá adémọ́lá èmi yìí la fẹ́ lọ síbi òkú àti lọ́rọ́ òkú ẹ̀jẹ̀ gbogbo ẹgbọ̀n lẹ́bí sì ti pani pọ̀ títí agbọ́dọ̀ lọ́rọ́ ìtorí ẹ̀ la fi wá gbé ọ́n lé kọ̀ wá jẹ́ alọ gbogbo ẹni ọba ti lọ́wọ́ ní òkú yẹn pátápátá òsì dọ̀nà kan bá a lọ ó tó jẹ́ alùpàtẹ́ ìdárin àfẹ́kúdákúdà fún ìran wa mọ́ ìyá wọlé wọlé wọlé wọlé. rẹ̀ nítòótọ́ mi ò fẹ́ pa á àmọ́ ájò ìfẹ́ náà lèmi náà ṣe ogun fẹ́ mú lọ ṣe mi mọ̀ pé májèlé náà gbélé mi lọ́wọ́ omi ṣe gbàgbọ́ fún mi ìṣe bòbí láṣìírí inú ìròyìn kankan ṣàánú mi. yes ah kan bẹ àṣeyàn ló lè ah, ah, ah. àṣeyàn adémọlá ni gbá fọmọ lọ́wọ́ gbá fọmọ lọ́wọ́ ó fọ. ó ní ó ní oògùn fẹ́ lòun ní kóun lọ ṣe o lọ́ba gbé oògùn májèlé léwu lọ́wọ́ òun ò mọ̀ pé májèlé ló bá kọ́kọ́ jẹ lóògùn kọ́kọ́ mi ò jẹ́ bẹ ẹ èmi tẹ́ ti rí tẹ́lẹ̀ tó wáyà ni mo ti rí tẹ́lẹ̀ kódà ẹ ti rí ọjà ìwà ẹ̀sán mo rí mo fa alájọ bíbí wọn bọ sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ rojú ayé ẹ pé bí tí ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ rárá ọ̀gálájọ bíbí ẹ̀. ẹ̀dẹ̀ ti kùtù mí lájọ bí ra nù. ẹ ti kù mí ní ọ̀dà tí kì í ṣe tèmi má ṣe máa ru aburú sí ṣé mi ò kẹ́ ro sí. ẹ dá mi lóhùn ọ̀gálájọ bíbí ẹ̀.

tán sí ẹlẹ́nu ẹ olórí ẹbí kò pariwo ẹjọ ẹjọ ẹjọ ẹ kò pariwo ẹ mọ̀mọ́ fa òkú fún mi ẹ pariwo ẹ pariwo ṣé ká má sọ̀rọ̀ ara rẹ. ilé ojú ṣe àbí o ṣe bó ṣe wọ̀n ọtí yá wọ́n jẹ́ mi nìwọ ni wọ́n wà ti tẹ̀rùn níyàn tí màá wà bùjẹ díẹ̀ díẹ̀ irú òkú ẹ̀gbọ́n mi àkóní lọ tẹ títẹ́ mọ́ àbọ̀fún tó ṣe yìí obìnrin tó gégi gbòòrò ni àgémọ ni láàárọ̀ ọ̀la tí ìwọ́dọ̀ rí ọ ní àhín tí n bá bá ọ tí n bá ilé bá ọ wọ́n kun ọmọ nù léyìí ah, wọ́n sì kun ilé yìí. àìgbọ́ mo ibi tí ọ̀rọ̀ mọ̀lẹ́bí wa lọ sí òtítí lẹ́kẹ̀jì wa ọdún ẹ̀dí ẹ̀dí nínú ṣáàtò o ti mú ọ̀bẹ bẹ́lẹ́ o ti fẹ́ pín wa. ọ̀rọ̀ rẹ ò le ṣé o rí mi sọ bọ́rọ̀ ẹ̀bí wa dé ṣé ọmọ mi ò bá dé ṣé ọgbọ́n ọ̀tá àbúrò mi sọ tó bá ti bẹ̀ ọ̀la jẹ́ gẹ́gẹ́ bí èkejì mi ti sọ ọ̀yà kẹ́rù rẹ jẹ́ ọgbà ní àwọn ẹbí rẹ lọ ó yí ọ. ayé yín ò dá ẹ nítorí ibú torí ẹ ṣẹ̀mí o ìyá yín ló ṣẹ̀mí mo sì ti sọ fún tó bá ilé tó bá ilé sùn ní ẹ̀yìn sílẹ̀ ọ̀la mọ́ba màá dáná fún ń sì tún dáná fún gbogbo ẹrù rẹ̀ èmi sì sọ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ gbọ́ fún pé kò gbọ́dọ̀ jí mo dún ní ìrìn láàárọ̀ la ẹ gbọ́ ṣètò ẹ bá sọ̀rọ̀ tẹ́ bá ní bá sọ̀rọ̀. wo ìyàdémọ́lá gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ni kò ṣe ṣe wọ́n ṣáà fi àwọn ọmọ wọn lẹ̀ fún. ṣé ti yí ẹ báyìí. wàá wọlé wàá wọlé ọgbọ. mo sọ fún ọ mo ti lọ sọ fáwọn ọmọ rẹ. ẹ kọ́ kó ìlú lè kí ìlú débi láàárọ̀ la tó sọ lọ lè. ẹni tí làwọn lè dáadáa. ẹ jẹ́ ẹ sọ́ọ̀tì.

ẹ̀sùn ọ̀rọ̀ ó rẹ̀ tí wọ́n ń káwọ́ mọ́wọ́ ẹ̀jẹ̀ mò ń sọ fún yín fún mi ó tún káwọ́ mọ́wọ́ ó tún jèkì ní ó mọ dáàbì ìṣọ̀lá àti nǹkan tí wọn bá ní láyé ìníwọ̀n lè fi sọ̀rọ̀ fún yẹn. mo fẹ́ yá ju kékeré kan sí mi. ìsinmi náà ìsinmi náà. lérò pé ẹnu gbogbo wàhálà ti ṣẹlẹ̀ bí ọkọ mi ṣe kú táwọn bí ọkọ mi sọ pé pábánbá ìbọ̀tẹ̀ wá ṣe ń kùn mí pé níbi náà lé mi jáde tí wọ́n gbàgbọ́ pé mi ò mọ̀ pa mi ò dẹ̀ lẹ́bí mi rárá mi lẹ́nu tí màá sábà mo wá rò títí lọ́rẹ́ mi fi wá ní pé kí n máa bọ̀ kódà bí mo ṣe ń bọ̀ mo kó àwọn èrò mi lọ́wọ́ bí mo kó sáwọn yàrá kan wọ́n á ní ìgbọ́dọ̀ má sọ fún mi lé wọ́n dàbí pé ọ̀run owó ọlágbáyé lójú gẹ́gẹ́ báwọn náà ṣe sọ pé kí n sọ fún ọkọ àwọn náà. ó bá ṣe o ó bá ṣe o ṣé nítorí wípé ọkọ yín kú lẹ́gbẹ́ ọkọ yín ṣe dá ìròyìn síta. Ah. wọn ò ní mọ́nì ni wọn ò gbọ́lọ́ ń gbọ́. Ah. ó bá ṣe o ẹnìwé ìmọ̀ràn àkọ́kọ́ tèmi máa mú wá fún yín ni wípé ẹ túbọ̀ súnmọ́ lọ́rùn dáadáa tó bá ṣeé ṣe kẹ́ máa gba àwẹ̀ kẹ́ dẹ̀ máa ṣe sàrà nítorí pé bí ọ̀rọ̀ ẹ̀dá bá ń dojúrú báyìí ọdún ọba náà là á képe ànẹ́lò mi àná olùrànlọ́wọ́ mi àbí ṣe rí gbogbo tó ṣókùnkùn ayọ̀jú lágbára ọlọ́run ẹ̀gbọ́n ṣe wá rí ẹlẹ́nkejì lórí ibi tí ẹ fẹ́ máa gbé èmi lérò pé gbogbo ilé wa ò ju báyìí náà lọ three bedroom flat ibẹ̀ là ń lò nínú àwọn rooms wọ̀nyí èmi ń lo ẹyọ kan ìyá àwọn ọmọ mi ń lo ẹyọ kan ẹyọ kan tó kù làwọn ọmọ wa ń lò sí èmi ò wá rí ìtó sílẹ̀ tíyàwó mi tó fi sọ wípé kẹ́ máa kó bọ̀ ó kàn fẹ́ ya onísọ lẹ́nu ìyàn nítorí wípé mo nírò pé ó yẹ kó ti mọ̀ dájú láti sọ fún yín pé kàmá ìdí ìtẹ́rù wa. abẹ́ ẹ̀gbọ́n ojàre ṣe rí ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún yín òbí wípé ṣẹrẹ́rù ìfẹ́kọ́ wà yìí olùkọ́ máa kó padà bóyá ẹ máa lọ bá nínú àwọn mọ̀lẹ́bí yálà ìbọn ni àbábòrò tàbí tó bá láàánú yín nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ẹbí ọkọ kọ́ ní ìgbà yín sílé fúngbà díẹ̀ ẹ sì máa wálé ẹ wá jáde lọ kẹ́ rí agent kan bá yín wálé tó bá wálé financially tó bá need assistance mi èmi náà lè gbìyànjú díẹ̀ ìwọ̀nba change tèmi náà bá ní mo lè fi ràn lọ́wọ́ ìgbìyànjú fẹ́ tàbí wípé ẹni ẹ̀fẹ́ wa gbé jùlọ kò sáyé ẹ ẹ má bínú tí ẹ bá dẹ̀ ti ń lọ bóyá ẹ bá rí létí ẹ fẹ́ wá gba owó mo rọ̀ yín kẹ́ má wọ bàtà wọ bímọ. tó bá ta ìṣẹ̀lẹ̀ tó bá ta àlẹ́ ẹ̀gbọ́n. torí tí mùsùlùmí ṣe máa ń bọ́ bàtà ní pé ẹ lè fi sí bàtà kó dọ̀tí pé wọ́n kọ̀ kó gbogbo ẹ̀. sórí ẹ náà ṣe ń tẹ bàtà wọlé mùsùlùmí. ẹ ṣé o. ó dàbọ̀ ó jàre. ìyá sọlá ò lọ́rọ̀ ó dàbẹ̀ pé ojú ẹ̀ ti dàrú ò lọ́rọ̀ gbọ́mọ́ àgbákùn láhà bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run màmá ṣọlá àbà kí ni ìbá ṣẹlẹ̀ ṣé obìnrin tí àwọn mọ̀lẹ́bí ọkọ lé jáde tọ́nù ló pa ọkọ ni wọ́n fẹ́ gbà sílé. ìlú ọ̀hún kọ́ ló pọkọ ẹ̀. báwo kí ló dé tán fi wá lóhùn ló pa. òun kúkú kọ́ ló pa ọlọ́run mọ̀ nǹkan ló pa ogun fẹ́lúfẹ́ lọ ṣe ti tán tó ṣe oògùn òkun. ara náà tá sọ yìí kí ni ó mu dé babaláwo lébi pé ó fẹ́ ṣoògùn ìfẹ́ ìwọ tó ń lo mo bùn ẹ̀fọ́rí tó mọ̀ jó yàrá o kákẹ́kọ̀ọ́ ọlọ́run lọ nínú ilé yìí ò wá fẹ́ gbarú ẹ̀ sílé tó bá gbà sílé tó ń àdèmí tó máa máa mú ọ̀ náà tójú bọlé oníṣègùn. àwùsùbìlà àwùsùbìlà àwùsùbìlà ìyẹn ni mi ò fẹ́ má yí òwò òwò má tẹ̀lé ẹ̀jẹ̀ tó tó bá tẹ̀lé mi ò ní fẹ́ mi ò ní fẹ́ ìwò àtòbìnrin mọ́ màmá ìyá ìsìlámíà màmá ìsìlámíà. Tóyìn tòmátò Tóyìn tòmátò bàbá ló gbẹ ìwò kó tó jẹ ohun tó fẹ́ ṣe Tóyìn tòmátò. Kórèdé fi production tuntun tuntun dé o lẹ́yìn àyè ṣòro àdìtún sinimá mi ìtúre Tóyìn tòmátò gbà pàṣà. Mo ti ṣáájú èmi tí mo ti wà lábẹ́ bíríìgì tí mo ti wà láti pẹ́ ní ìnídàmọ̀ ọ̀pọ̀ tàtàtàtà tánlélé torí owó níbẹ̀ tátátátátá lélé torí ọ̀la ni. Yúú! Bàbá bàbá pèé. Ibẹ̀lẹ̀ ti gbà pọ̀ pọ̀ pọ̀ pọ̀. Wọ́n wọ́n wọ́n gé gé gé wọ́n gé sí. Wọ́n là á là á là wọ́n là á sí. Wọ́n wá wò pé ọmọ ti yàpá ọmọ ti pọ̀ ọmọ ti lọ ẹpẹtẹ àwọn tí wọ́n jẹ́. o mínísítà ah, bòròró gbà mí ìyà jẹ mí àwọn bòròró gbà mí ìyà jẹ mí àwọn èèyàn ti mí lẹ́ẹ̀kan ni àwọn èèyàn ti mí lẹ́ẹ̀kan ni ah, ikú ọ̀rọ̀ òyì ti gbé mi jù yínká kọlùrì dédé òdúlé àjọkẹ́ àṣẹ otòrè bàbá sùwé bẹ́jú ògúnmọ́lá alúwẹ̀ àjọmọ́gàjì olúmídé bákàrẹ̀ fọládùkẹ́ ńkẹlẹ̀wù wùmí folúkẹ́ dáramọ́lá mojí ọlá ìyá kórèdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóyìn tòmátò ó ti wà ní dàbáyò lọ́dọ̀ alága bámbám aláwa ìfẹ̀yẹ̀ tó wà ní nọmba fáìlì ilé ní ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oh eight oh three zero one seven nine one four three àbí oh eight oh two three one four two nine eight tomato. pápá ìyá lóra tomato Toyin tomato Toyin tomato <laughs> eh, ẹ̀ẹ́dùkọ̀ tí mo hà lẹ́yìn bùsí bègì àbúsí bègì mọ̀mọ́ kan sọ̀tì ó kọ́ ọ yé mi wọn kì í bùsùkà ìyẹn ó kan yín àwọn ilé ìmọ̀lá ti kàn sá bùsùkà bùsùkà a máa gbé a máa gbé kù lọ́jọ́ tó ló àdìkò yìí. èèyàn tó ta pàtókè dòbò rí ọmọ pé kò dárò. gbogbo ọ̀sàfà sókè tó yí dòbò rí ọtí ẹ̀sẹ̀ dìkan lónìí o ọ̀sàfà sókè délé òdúlé fọmọkàn lóyún síta ọmọ tẹ́rù bàbẹ̀ rọ̀nà alákejì ẹ̀jọ̀ ọmọ tó kú wá dàmú tó dé tó kú ọ ó dàrin dì ó dẹran mọ̀mọ́ ẹgbẹ́ kí ni ọ̀nà àbájọ. circunstância. láwọ̀jọ́ lọ́wọ́ nídàá sí ọlágbádá sẹ́rí nítorí ṣẹlẹ̀ gangan kókó ẹdùkétọ̀ ni ọ̀rọ̀ ẹdùkétọ̀ wọn ta sọ débi pé ta fi rò kọ̀ ọ̀rọ̀ yín torí àwọn ọmọ ìbọn ti wà yìí sẹ́mi pé lè bo ni bàbá wọn bàbá wọn sì máa ń spoke sí àwọn ọmọ ìtàwọn ọmọ yìí náà máa ń fàtì sí bàbá wọn padà mo máa wò pé inú ilé tí wọ́n wà yìí gbálẹ̀ rẹ̀ kò lè fìdí àmọ́ tó ọmọ ẹ bá wà níbi tó ti mọ́ fóòkì sí wọn táwọn náà máa fóòkì kọ́ máa fáàkì sí yàn lọ́wọ́ pé communicator wọn yóò gún régé àmọ́ gbà tí communicator wà lè gún régé báyìí tó bá fẹ́ bí èbó sọ̀rọ̀ lọ́wọ́ pé ìmọ̀lálẹ̀ eh, sí ni kókó ọbẹ̀ ni pé educator yóò fi dúró láti ní kọ́ báyìí sọ̀rọ̀ láti lè fọ́n ń gbé àti ìjọ ó lè fi àgbè láti máa jókòó pẹ̀lú mi ọmọ ló jẹ́ fún mi mo jẹ̀ lẹ́yìn láti sọ ọ́ ò ní jọ kú olúwa ṣe ọmọ yín olúwa ṣe o ṣe o dìde dìde bọ́gọ̀dọ̀ yá yín dìde bọ́gọ̀dọ̀ yá yín àjọ ọmọ ìdí ẹ̀ ti gbé kọ̀ọ̀gbẹ́ yìí mi kọjá jókòó lọ́dọ̀ yá yín. ẹ̀rọ ló dání mọ̀ pé kì í ṣe pé mi ìfẹ́ náà fún mi lówó ni màá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi máa máa jìyà màá jẹ̀yẹ omi ìwúlẹ̀ àti ìsìn lẹ́yìn sàbúrò gidi ni mi nì. kí ni ìwọ yóò ràn jẹ tó bá ti ẹ̀jẹ̀ bí mi láti sàrò. kí nǹkan fi bẹ̀rẹ̀ nǹkan kan mú ìyá yìí pọ̀ àbí ṣé bí mo ṣe ń jẹun sí ẹ lọ́rùn ló fẹ́ ni kémi náà máa ta nǹkan kan kí bàbá lè tètè gẹ̀ẹ́ta ara mi jọ ọkọ mi. àti yẹn you understand mi lówó ṣé màá wá lówó mọ̀ ní fún yín ni mi lówó àtọ́ ẹ̀wọ̀ owó tí mo máa ní jẹ́ máa máa jẹ́ máa máa jìyàwó tí mo ní fún yín ọlọ́run mi jẹ́ kí n ní kú fún kankan lọ́wọ́ rìn bí mo ṣe wà lé yìí ẹni mi ṣe five thousand five hundred is the only money that I have in this house mi ì lówó kankan mo máa fún yín five thousand nú ẹ̀. ẹ ṣé màá ṣáà rí of course ẹ rí wà. ẹ wò pàjẹ́ ò ní mú pa one two three four five tó bá jẹ́ ò ní mú pa ẹ̀ wẹ́ẹ̀dà.

bẹ́ẹ̀ wá ju five thousand ṣe nìkan jà kárakó lọ dìde kó wọ́n ṣe máa wọ́n ṣe máa ṣí ẹ̀ five thousand ṣe kájúkú lówó ẹni jáde ìlówó tí kò bá kòtò nìkan mú jáde. àgógó mi kan àmì ìṣèṣì ìwádìí ká ṣe káṣí pẹ̀lú five thousand ní ìṣù. nǹkan tó máa rí fún mi owó ìyẹn kò ju sí àwọn ọmọ ìta owó gbogbo gbogbo nínú mo dáhùn lè tàbí fíìsì ohun lè mú un eh, náà kò fíìsì bóyá bí ká bá lọ wá kò kó ká jẹ mọ mo jẹ ní kéèyàn gbé túlù àti tébù síbẹ̀ ọjọ́ ọmọ skúlù fún kíkà ọ̀nà àwọn kò yẹ ìtẹ́ta ìgò pẹ́ńsù lẹ́jà lórí fíìsì tọ́ńtọ́ọ̀mù tó àwọn ìfòsì yẹn ọjọ́ ọmọ skúlù ń kúta bó ṣe kọ́ bó ṣe kọ́ bọ̀ wàá máa rí nǹkan kan já lórí ẹ̀ lójoojúmọ́ ẹ ó ṣe ìtètè jẹun tán torí mi ò fẹ́ kí dáàbì fẹ́ lábẹ́ omi. ṣé wọn pé mo sọ pé mo pẹ́ mi nítorí onígbà tí lọ gbé mi àwọn ni wọ́n kò wọ́n yàn ń gbàgbé mi ìbò ní fẹ́ kí wọ́n fi dà. òun kí ló adé tó wá ń wò mí bẹ̀ kí ni mo sì sọ fún mi sọ wo jà wá fẹ́ máa bínú fẹ́ máa bínú mo mú lọ́kọ mi ò fẹ́ nǹkan tó fẹ́ kí n ṣe tọ́kọ mi ò fẹ́ fẹ́ ni àbí o fẹ́ sọ mí dàbò ṣe dà ó mọ̀ pé téèyàn bá wà ní ilé ọkọ kó yáa di èpo ọkọ ẹ̀mí nǹkan tọkọ ọgbà téèyàn gbọdọ̀ sí àbí kí ni mo ti sọ nǹkan kí ni mo ti sọ tó sì pọ̀ jẹ́ nínú lọ́ńsọ̀ pé kí ni bá fẹ́ ṣe lálejò màá ní pé màá gbóúnjẹ fún ẹni àbẹ́ni ló fún wa bẹ̀rẹ̀ àní fóònù táwọn ọmọ mi wọ́n bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ láì wọn láì kan bẹ̀rẹ̀ nígbà tí mo ti sọ òjò ẹni tó ń sọ nínú rẹ̀ kí là ń sọ pọ̀rọ̀ rẹ̀ gbà. Ah, ó dẹ̀ wá ń bínú wá ń bínú lẹ́nu ẹ̀sìn ìyá yọ. ẹ̀jú tí mo lè ti lọ nàìjíríà. tó wà ní jẹun sí mi. dúró kọjá tọkùnrin ò ní bíngò ni. friendly. Let's, let us be friendly. Let's be friendly. Let's be friendly. No. Now, listen to me attentively. Kó dẹ̀ sí nǹkan tí n bá fẹ́. Tó bá refuse láti ṣe What tí mo fẹ́, nǹkan tó you mi náà ṣe fún ẹ. Kí lorúkọ ọkọ rẹ? Kí lorúkọ ọkọ rẹ máa fẹ́? Ayọ̀lá. Radical, take look at that. Mr. Ayọ̀lá. tudo. Oi, do lado de cá. Seven, seven, seven. Seven, seven, seven. Quase o metro da frente. káfíńsà ṣe ara Samaria radical lórúkọ mi gangan ẹ̀tọ́ ọ̀dún ni mò ń jà fún bákan náà mò ń jà fún ẹ̀tọ́ ọmọlàkejì mi ìyàwó mi sà receptionist mi ní nigami hotel wọ́n nwa ń mi nítorí ó léwu fún yín àti pé ọkùnrin tíyàwó ẹ̀ bá yín yàlè láìpẹ́ wà àbí ẹrù láṣà ẹ dami hotel ni sà ní olóko dáná ẹ ní junction fàgbà ẹmú yẹn ibẹ̀ ni sà ẹ tí ó bá ru yín lójú sà ẹ wá bá wa ní hotel ní twenty minutes time tí mo bá kúrò sà ẹlẹ́dàá àyà mi àgbà ẹlẹ́dàá àyà tí mò ń pè Ajíbọ́lá ẹlẹ́dàá àyà àgbà fún mi mi ì Okay. them without you. You realize tí ò lẹ́nu lẹ̀. Hello. Ta lọ́mọ? Èmi ni ẹ máa yẹ kí n bọ̀ o. Ọkọ̀ ẹ ti dé. Ẹ ọkọ̀ wúmà yẹn. Ó ti drive wọlé. Honda ninety six model náà tíyàwó ẹ̀sán náà ló má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ọ̀rọ̀ mo máa lò yẹ yẹ. madam. wọ́n èmi pẹ̀lú ẹgbẹ́ ìjọ lọ ní sùn o oh, anybody tó o bá rí níta àtọ́kọ́ ẹ o àti anybody tó bá mọ̀ má juwọ́ kí wọ́n débi pé ó máa kí wọn let me come again. ajẹjẹ bẹ́ẹ̀ hmm. ìyàwó mi ń ṣàgbé wọn débi pé ó máa kí wọn tó bá ṣe mistake kí wọn wà sí ẹni ẹ ṣòfò àbẹ fi ẹni onítọ̀hún ṣòfò yóò hùn èdè ẹni hùn nǹkan tí mo máa tẹ̀lé are you getting me? má ti anybody. Get bàbá tó bàbá tó bẹ tó bẹ àwọn ọ̀dà wọ́n wẹ́ àjẹmí wọn tó rẹ̀ tán lórí. Oje tó kò oje tó jẹ́ afọ́jú ló jẹ ọ̀pọ̀ ọwọ́ ẹ̀. Kí ni mo bú dáadé? Sọ ìgàn lé. Lẹ́tọ̀. Àwọn ọ̀dà wọ́n tó bẹ̀. lọ́bù. lọ́lẹ̀ ayẹyẹ ẹ̀rẹ̀ jọ ẹgbẹ́ mi. àṣeyàn ah, ah, ah, ló lè. kí lè sọ yìí. àṣírí ẹ tú wọ́n ti rájọ́ gbogbo ń tolè ọjọ́ kan tó lóhùn. kí lè tún sọ yìí lọ́dún ìṣẹ̀lá ẹgbẹ́ mi mo fẹ́ fẹ́ fẹ́ mi yẹ wò. sọ ìkan òní. kí n bí ẹ pẹ̀lú màá lọ́wọ́. wọ́n kidnap mi lọ́nà ni. sọ ìkan sọ ẹ́. èmi ni mo fún ọ ní tẹlifóònù nọ́mbà yín wọ́n kidnap mi lọ́nà ni ẹjọ́ bàbá ẹjọ́ wọn àṣírí ẹ tú lẹ́nu. ẹjọ́ ẹjọ́ lọ ṣe ẹ ẹ bí mi wọ́n pè mí ni wọ́n ṣe nǹkan lọ́rùn o wọ́n yóò máa dẹ̀ ní sórí o ọ̀ ìbọ̀. mo lè wá bẹ̀rẹ̀ pé dúró kẹ mi wálé kẹ mi ràn ẹ ẹ iná wa dráìbọ̀ kẹ ẹ ro tẹ báyìí pé táwọn tuntun yẹn bá padà wá má fọ ọkàn mi o má fi ọwọ́ ẹ̀kọ́ yìí nítorí má fi ọwọ́ àṣìṣáyì má fi ọwọ́ àṣìṣáyì má fi ọwọ́ àṣìṣáyì kọ̀ mí. ìgbà tó kidnap ni wọ́n béèrè gbogbo pàtíkúlà ṣe tó béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ bí. ìyàtọ̀lá òǹtàgbèrè òtún tẹ̀lé àwọn ọmọ olè. ó tẹ̀lé ọmọ olè mo fọ́ lọ́wọ́ ọba fúnra mo fi méjì wo mo fi òkè jabali tó rò bẹ́ẹ̀ mo fi jabali núrù bẹ́ẹ̀ mo fi ọlá mọ́kàmọ́dínà mo fi bẹ́ẹ̀ mo fi ọlá sàfà àti mọ́ríwà mo fi bẹ́ẹ̀ mo fi ọlá omi sẹ́fìsẹ̀ mi mo fi bẹ́ẹ̀ torí gbogbo nǹkan nílé ayé ni mo fi bẹ́ẹ̀ má kọ́ ìdí mọ́ kí ni mo wí kí ni mo wí. ọ̀rọ̀ mi sọ̀rọ̀ sí mo mo ti gbọ́ mo ti mo búra fún yín. gbèrè ọmọ tó yẹ báyìí mọ́mí sọlá etí ẹ̀ mélòó kí ló fi gbọ́ kí làwọn kọ́ fi gbéyàwó ọ̀rọ̀ mo wá fẹ́ sọ̀rọ̀ fún ẹ wà yìí torí tó bá gbọ́ ọmọ tó yẹ kí èmi kò lọ kó gbogbo ẹrù ẹ èyí tó fúyẹ́ èyí tó wúwo gbogbo ẹ̀ pátá lọ páàkì ẹ̀ jáde nínú ilé yìí ìyẹn nìkan kọ́ o ìyẹn nìkan kọ́ o torí n tó lè fọ́rọ̀ tó dá yìí ìjó mọ́ kò máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣègà fúlù láì one one thousand lójoojúmọ́ ọ̀gbọ́n three sixty five days kọ́nà fún ìbẹ̀rẹ̀ ìṣe ìyá mi ọ̀kọ́nà fún ìbẹ̀rẹ̀ kò ní ẹ̀rọ. wàá pè lé yìí ní èyí tó ní bẹ́ẹ̀ lọ wọ́n wàá jẹ́ ìpayà sí i yóò bá wá fún yóò bá wá fún yóò bá wá fún jẹ́ yóò bá fún. Thank you. látàrí ìrìnàjò náà bí mo ṣe sọ fáwọn ìṣòro tó ní ṣe gbogbo ẹ ọlọ́run kó yá mi láti sáré ọ̀nà ló mọ iye àwòsùnbí láì tí mo ti sọ ní ilé ayé mi lọ́nà bá rán àwọn ọkùnrin àti ìta nìkan sí mi nǹkan tí mi ò ṣe kọ́jú ní pé mo ṣe mi yẹn lórí mi tí mo rà mí ah, mo ti rìn rìn rìn rìn. bá ìṣòro ìṣúlé mi jáde rè. ilé ẹ jáde. mọ̀tò olówó káàkiri títí nígbà tó ń bọ̀ kò ní mọ́ṣáláṣí kan tó yà sí. nígbà tí mo lè ṣe ayọ̀ nínú ìdẹ́sẹ̀ èsì káàpù. kódà kí ló wá ń sọ̀rọ̀. mo wá kẹ́rù wá orí ayé ńlá lónìí. wo síwáńdé bí n sọ fún nípa fún ọ sórí ẹni tó nílé yìí hmm? adéjọkẹ́ àbúrò mi mo mọ etí jọkẹ́ bá dé mi mọ èmi tí mo dúró yìí wọn ni ó wá mo ti fẹ́ sọ fún ọ kò ní da kí àwọn méjèèjì ló máa gbé èmi tẹ́lẹ̀ wá ní ẹni tọ́pọ̀ ẹkú kan fún mi tó ní mò ń dẹsẹ̀ fún mi fún èmi dàbí ń ṣe dà abótúgbàgbé ni ó ti gbàgbé ṣé ìrántí ilé ìwé ilé ìwé olórin kankan kínní kan ó kọ orin ńlá kan ọ̀jọ̀gbọ́n lórí mi ó ní twenty three twenty four lọ̀rọ̀ ilé ayé jẹ́ orílẹ̀ náà tẹ̀sí ṣe déédéé ń sùn ó fi gbéra wọn bàjẹ́ tọmọ bá ti jáde ní ọkọ tèmi kò tẹ̀yìn rọ àti kú ọkọ mi ìpàṣẹ ẹni tó wá láti jáde ní ọkọ tiẹ̀ náà kò tẹ̀yìn Olódùmarè sórí bó ṣe wà yìí inú mi dùn obìnrin kan àti gbọ̀ǹkan kan náà orí lọ́jọ́ kìíní onífòfẹ́ dàbí ti dà àmọ́ àmì ti dùdò pọ̀ ọkọ tèmi ti kú. àmì tó wà ní ayé nǹkan torí kìí ti ló wà ní ayé àwọn ọkọ ọkùnrin méjì ló wà ní ayé èyí tó bá ṣe ìṣẹ̀lẹ̀ kọ̀ǹtínítì àti èyí tó ti kú èyí lẹ́tà sí tó yá jáde. jáde ẹgbọ́n jàlá wa méjèèjì ń sìn àmì ò jáde ẹ̀ṣẹ̀ lẹ̀ alákọ̀ọ́dá ni wá. tó bá jẹ́ ìrìn lẹ́tà èyí ò ní ṣe kó bá àwọn ọmọ mi kó o kì í ó wà lọ́jọ́ ẹni tó bá ti ní àwọn okó ẹ jáde ní wọn sọlá táà jáde ẹsẹ̀ lẹ́sẹ̀ jáde ẹ pẹ̀lẹ́ o. ìmọ orí ìdúró ẹyọ kọkọ lè ní ìdúró sí ẹ. ẹ káàbọ̀ ẹ̀yìn bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀. níjẹ kó mọ ẹ. ẹ sọ bẹ́ẹ̀ lọ. àṣàbí dídé bá mi tún ọ̀rọ̀ yẹn sọ fún mi sọ fún mi. ẹ ṣe ẹ ṣe wọ́n mi gẹ́gẹ́ bí kí wọ́n sí ọkọ mi àwọn ọmọ mi láti wà nílùú èyí láti dà sí ojú ọ̀sẹ̀ ní ìjọ mẹ́ta sẹ́yìn lọ́kọ mi fóònù ó lóun fẹ́ kí n lè kéèkì London ó ní kí n máa gbé pẹ̀lú àwọn wọn jẹ́ fáwọn nìkan làwọn máa wà lọ́rùn tó ń mú wá rí ní sí orí àwọn tó wà lọ́dọ̀ mi ní ogun kan fún ìdí ìpa. ní àǹfààní láti kó wa ṣùgbọ́n mo ní ọmọ ìyá tẹ́lẹ̀ máa pọ̀ sí. ẹ ẹ wo lọ́ọ̀yà àtòkú ọmọ àtàyè ọmọ làǹfààní àtàbí mọ́ bẹ́ẹ̀ nìkan fi ìjáwádé ẹgbẹ́ àjọ ọmọ awú tọ́sọ̀rọ̀ yìí má máa wò mí. ìjọba ló mọ̀ ń wò ní dájú kí lè má bẹ́ẹ̀ nígbà tó pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ owó jẹ́ ní kí n kọ́kọ́ jẹ́ kẹ́ sọ̀rọ̀ àmọ́ gbàtẹ́ ti fún mi láǹfààní láti sọ̀rọ̀ aṣọ lọ́yà àgbèmí àjà ibi tó ti dáná ayé nígbà ìṣẹ̀lẹ̀ bàjẹ́ ní nǹkan tó ní àti tó ní ayé ìṣẹ̀lẹ̀ bàjẹ́. sẹ́rí àwọn ọmọ nígbà tá a ti fà wọ́n lẹ́yìn lọ́wọ́ àwa ti bí a bá ti fàgbèsè fún báyìí àwa ti jó fún ẹ lẹ́ẹ̀ ẹ wo àwọn ọmọ yẹn máa kó wọn dání lọ kò sí ìkọ̀kọ̀ sọ̀rọ̀ tó máa ṣe wọ́n ọlọ́run Olódùmarè bá yín tọ́jú wọn ọlọ́run adúró tì í ẹ̀sìn àdúpẹ́. ẹ ẹ lọ́yà ayé làwọn ti dá ẹ máa lọ rí ẹ máa fọ orí àtòkú ọmọ àtàyè làwọn àbàdé lọ́wọ́ wọn ò dẹ̀ ní kú mọ́ ẹ wọn ò ní kú ẹ lọ́wọ́ òkú dáadáa yé tètè má bàjẹ́ bẹ́ẹ̀ lọ kò ṣe é. mo ṣèlérí fún yín pé èmi náà tọ́jú àwọn ọmọ ọlọ́run ọba tá à ń sìn lọ́wọ́ dẹ̀ fún láǹfààní. ẹ ẹ lọ́yà apẹ̀gbà yìí kẹ́yìn lọ. ẹ ń dọ̀ ìparí oṣù ẹ ó kọ̀ pé káwọn ọmọ ẹ̀kọ́ wa kọ́ yọjú sínú kọ́ bá fara yí mi díẹ̀ káwa náà fara yí ra wa gbọ́ àjàbí. ẹ̀sìn wo ló pẹ́ ọlọ́run àwọn òun pọ̀ ọ́ kọ mí lójú kò ní máa bọ́ lọ́wọ́ mi. ojú òdùwọ̀ ni ẹ ẹ̀yin ìyá òsì jáde jáde.

ṣé ẹ notice woman tí ó ń wá fún àyè. èmi náà wo ojú ọ̀yọ̀ kan tí mo mọ ọgbọ̀n mi lè kọ́ lẹ́ẹ̀kì yẹn tó jẹ́. ẹ eh, sì mi ò sì ilẹ̀ tó jọ. àmọ́ kó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ líbí o ẹ̀rọ kan ni mo ń jẹ́ tẹ́lẹ̀ ó dẹ̀ di méjì o lọ́la rẹ̀ àbí ń kọ yín. ìyá onílára ń pè é ìyá onílára ta ló bá ń sọ̀rọ̀. bàbá ìjẹ́jọ́ kò kẹ́kọ̀ọ́. orúkọ tó yàn mí fún mi ló ní lánàá yìí. orúkọ yín gbòǹgbò. ẹsùn rẹ ẹ bá wo pictures àwọn pictures. ṣé anybody wà ní ìfẹ́ ẹ mú anybody rí níbẹ̀ yẹn. mo mọ̀ wọ́n. kí lorúkọ ẹ̀ ẹ̀ díẹ̀ lá. kí lórí ẹ̀. sẹ́yìn ní ẹni. kí lẹ tó wá. lẹ dá wọn dúró mo ní kí wọn bá wọn bẹ̀bẹ̀ ẹjọ ẹ foríjì wọn ẹjọ. sẹ́rí àwọn ọmọ mi kò sí nǹkan kan tí wọ́n mọ̀ ṣe gbogbo àwọn pléètì wa àwọn cup gbogbo ẹ̀ ló ti fọ́ ó kàn ń ba nǹkan jẹ́ ni. mo dẹ̀ sọ ní ìsìnkú lásán ní kẹ́ ẹ fi kọ mí lójú tẹ bá fi kọ mí lójú n kò ní jábọ́ lọ́wọ́ mi mọ́. ṣé mo já pààyàn ni àǹtí bàtẹ́jẹ́ nìyí ni always. ẹnu ìjìlá yín ẹjọ́ mo fọlọ́ ń yẹn jọ mọ́mì ẹjọ́ ń gbà tí mo rí i pé ẹ close mọ́ wọn báyìí ẹ bá mi jẹ́. Ah. a máa sọ tiwa tó bá yá ṣùgbọ́n mo rí fún close mọ́ wọn olùdàjọ́ bá mi bẹ̀ wọ́n kò síbi tí mo fẹ́ farógbó ara wa ṣẹlẹ̀ mọ́ àwọn onímọ̀ ìṣọ́mọ̀dọ̀ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kí n bí àwọn ọmọ ìrọ̀lá bí ọlá wọ́n mi ní èrè ìyá tọ́lá. Démọ́lá rẹ̀ lẹ́yìn ó mọ̀ yá Démọ́lá. Démọ́lá rẹ̀ ń bí ọlá rẹ̀. Démọ́lá bí ọlá ìyá tọ́lá mi ni. Mọ́mí Flavia. Mọ́mí Sẹ́rí, ẹ̀yin ni mò ń ṣiṣẹ́ fún ọlọ́run ọbẹ̀ ẹ̀jẹ̀ má bí mo lá ti wonderful ìyanu ọlọ́run o. ọjọ́ mẹ́ta máa lè ga o ọ̀dọ̀ àwọn olúwa ẹni ló wá ń sọmọ ọ̀dọ̀. ọkụ ejoku ejoku ejoku awụsila torúrọ̀ yìí mi lọ́lọ́run ọba ọlọ́run ọba náà ni ọba aláforíjì tí ń forí jẹ̀dá níwọ̀n bá àgbà tí ẹ̀dá bá ti mọ̀ pé òun ṣẹ̀ o ó sì tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń dáríjì gbogbo wa kí wá ní ti àwọn èèyàn ẹlẹ́ran abẹ̀mí èèyàn lásán lásán la máa ṣẹra wa ta láàrin dáríjì ra wa ó rí gbogbo nǹkan tó wá ń sọ lẹ́yìn èmi náà ti padà mọ òtítọ́ ọ̀hún mo ti mọ̀ pé lóòótọ́ ló straight ìyàwó mi hàn kí wàá ní òní dáríjì fún pàápàá wo àwọn ọmọ gọ̀yọ̀ ọ̀tàn tó bí fún mi èso rere làwọn eléyìí jẹ́ àwọn ọmọ pàápàá ti ń bẹ̀bẹ̀ pé kí n dáríjì yá o àmọ́ ní tèmi o àtiwọ́ o àti màmá Sheriff o mo ti dáríjì gbogbo yìí ẹrú ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa kọ́ náà bá dáríjì gbogbo wa àmọ́ ṣé ohun tí ò wáyé mi ni pé nítorí wípé ìyàwó mi òun ló mú ẹ lọ́lé alájò kan tó gbógun ìlú lọ́wọ́ ìyẹn ló ṣokùnfà bọ́n ṣe léwọ́ jáde nílé ọkọ ìyẹn nìyẹn náà ṣe tẹ̀sẹ̀ tèmi náà fi lóhùn náà jáde àjẹpẹ́ twenty three twenty four ni àbí ọlọ́run bá darí ẹ̀ṣẹ̀ ní gbogbo wa. ó tọ́ ẹ ṣe gbọ́dá rí mọ́mí ẹ̀yìn náà ṣe torí ẹ̀yin lẹ́jẹ́ ká rójú tu gbogbo ọ̀rọ̀ sheriff islamia kílẹ̀ tí ó sìn àti pé kí ni standard of education yìí for now. actually mo finish two years ago islamia finish last year but ó eh, rí i pé a ti mú àṣẹ làwọn ẹ sì wá ṣẹ́kẹ̀. ẹ̀gbọ́n mi bí àkàwọn ghana ká sọ padà sí new york ní àjọ bẹ̀rẹ̀ àní takọ̀ tí o friendship wa di sí mọ́mí àti mọ́mí wọn ti bẹ̀rẹ̀ when you were younger. bó ṣe gbọ́dọ̀ rí náà nígbà tẹ́yìn wọn ti rí ayé nìkan ọlọ́run àforíjì bẹ́ẹ̀ ṣe gbà lérò pé àti sẹ̀rí àti islamia ẹ̀fẹ́ àríjì fáwọn náà kan tẹ̀lé ní lọ sí amẹ́ríkà ọlọ́run àforíjì àníyàn rẹ̀. dáàbì wa ẹ jọ mo ní ìdí ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ tí ẹ bá máa gbà mí láàyè àwọn ọmọ yìí ti ẹ̀ ló bá wí ẹgbẹ́ mi ọkọ mi ọlọ́run ìbẹ̀rù ẹ bá dé amẹ́ríkà ẹ̀jọ̀ mi lọ jù ẹ̀yin náà ẹ má ṣe twenty three twenty four fúnra yín o. ọ̀rọ̀ ilé ayé lò àdìgbò. ayé kan tí mo wá yìí sí Sorry.